ẹ tún darapọ̀ mọ́ A lónìí fún ẹ̀kọ́ pàtàkì mìíràn láti inú ìwé ọ̀rọ̀ ọlọ́run látẹnu olùṣọ́àgùntàn aishaiya ògúnbòmẹ́hìn. àkórí ọ̀rọ̀ tòní ni ta ni olùkọ́ rẹ. tí ẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí whatsapp ẹ send yes sí nọ́mbà yìí 08096781135 08096781135 08096781135 olùwàbùsẹ̀ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wa ìwé timothy kejì. let's turn our bible to second timothy. orí kẹta. second timothy three. ẹsẹ̀ kẹtàlá àti ẹsẹ̀ kẹrìnlá rẹ̀ timothy kejì orí kẹta. second timothy three. ẹsẹ̀ kẹtàlá àti ẹsẹ̀ kẹrìnlá. àwọn ènìyàn búburú bẹ́ẹ̀ ṣe ń wo èèyàn búburú tó ń sọ ń bẹ̀ yẹn kì í ṣàjẹ́ o. the evil men they are not witches there. kì í dẹ̀ ṣe mèrè. or familiar spirit. àwọn ìránṣẹ́ ọlọ́run ni. we are talking of ministers of God here. ṣùgbọ́n àwọn èèyàn búburú. evil men. àwọn ẹlẹ́tàn. impostors. yóò máa bíbélì sọ pé yóò máa gbilẹ̀ síwájú wọ́n máa máa pọ̀ sí. we go from bad to worse they be multiplying. yẹn ni pé láti ìgbà tí ti sọ̀rọ̀ yẹn. when paul sí àsìkò yìí. till now. wọ́n ń gbilẹ̀ sí ni. they are spreading from bad to worse. ènìyàn búburú he called them evil men. but. they happen to be ministers of God. that's why they say they will deceive people. Oh, ó máa deceiving and being deceived. they deceive. wọn á máa tàn wọn jẹ in turn satan deceived them. satan deceived them. àwọn they deceived their congregants. what do you call deceit. when you know the truth and you fail to say it. tàbí kẹ́kọ̀ọ́ tilẹ̀ mọ òótọ́ pàápàá láti sọ. or you don't even know the truth let alone saying it. kó wa jẹ́ pé nǹkan mìíràn ló gbé kalẹ̀. but you are saying something else ń bá sọ̀rọ̀ yìí wọn ò mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sówó and the congregants they don't know their led from their right. ohun tó bá ti sọ náà ni wọ́n gbọ́ ni wọ́n gbà. your word is authority to them they believe in whatever you say. ìyẹn ni wọ́n ń pè pé wọ́n tàn yàn jẹ. that is the concept of deceit. àkàìmọ̀ yẹyàn tó lọ ṣọ́ọ̀ṣì lẹ́nìí tó jẹ́ pé wọ́n tàn jẹ ni. a lot of children of God will go to church today but they will not be deceived. àkàìmọ̀ yẹyàn tí. oríṣẹ́ ìyanu even ọ̀ra jeep. even some will buy jeep. ó tilẹ̀ nílé ní àjà. they have houses in àjà. yet ìtànjẹ ni. all under the concept of deceit. àyàn búburú a máa gbilẹ̀ sí i. The evil ones. Wọ́n á máa tọ̀yàn jẹ. They deceive people. Wọ́n á tún máa tàwọn náà jẹ. And uh, Satan in turn. Ta ló wá tàn wọ́n jẹ iṣu? Who is deceiving them? Satan. Àwọn náà dẹ̀ ń tàn yàn jẹ ńgbà táwọn náà pàpà jẹ́ ránṣẹ́ èṣù. Since they are servants of Satan. Paul ló sọ bẹ́ẹ̀ ni wọ́n máa gbilẹ̀ sí i. The Paul told us they will be spreading. Àgbúrò wọn ní tẹlifíṣàn, àgbúrò wọn níbikíbi. You hear them on telly all over the world. Ó ń sọ fún Timothy nígbà náà. He was admonishing Timothy then. Pé ṣọ́ra o. Timothy be careful lẹ́sẹ̀ kẹrìnlá. I want to read verse fourteen. ṣùgbọ́n ìwọ dó nínú nǹkan wọ̀nyí. continue in what tó ti kọ́ nǹkan tó kọ́ tí mo kọ́ ẹ. what I've taught you. ẹ̀kọ́ tí mo kọ́ ẹ. the teaching I've imparted to you. Timothy Paul saying ensure you stay. dúró nù ẹ. continue in it. àwọn èèyàn búburú àwọn ẹlẹ́tàn kún lù ú yẹn nígbà yẹn. the evil doers then kí ló máa ṣẹlẹ̀ láyé wa ìbáyìí. then what will happen nowadays. ìwọ dúró nínú nǹkan wọ̀nyí tí ìwọ ti kọ́ lọ́wọ́ mi. Timothy, you continue what I've taught you. kí ojú rẹ dá ṣáṣá sí i. kí ni ìtumọ̀ yẹn kí èèyàn dá ṣáṣá be convincing. Nobody can convince What will that person say? What will he say? What I've impacted onto you is highly convincing. No one can deceive you. What nature of miracle will he use to deceive you? Which word of word, I mean, words of God can he use to deceive you? Stay in that I've taught you. The one that is highly convincing and not confusing. And the source of your teaching you must realize. The, the teaching, òtítọ́ ni, they are genuine. Nítorí kíni. For what? Timothy kẹta náà ló tún dáhùn okay let's go to. timothy kejì orí kẹta náà ló tún dáhùn lẹ́sẹ̀ keje toróhun tójú ẹ̀ ṣe gbọ́dọ̀ dà ṣáṣá. the reason why you must be convincing about what i'm teaching you. torá àwọn èèyàn burúkú yóò máa tan èèyàn jẹ. the evil doers shall be deceiving people. ìránṣẹ́ ọlọ́run náà ń pè bẹ́ẹ̀. these are when i say evil doers these are ministers of god. wọ́n ti wà láyé ńgbà náà. they were in existence then. wọ́n dẹ̀ ń tan èèyàn jẹ. and they are deceiving people dúró nínú ẹ̀kọ́ tó ti kọ́ lọ́wọ́ mi. stay put in what I've taught you. kojú ẹ̀dá ṣáṣá. highly convincing teaching. sọ̀rọ̀ ọlọ́run lóòótọ́. yes they, eh, they are ministering through the bible agreed. gbàtà dẹ̀ máa bá pàdé ńkọ́. but behind the scene behind the scene. ìtànjẹ. deceit. tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀. you must know who have impacted knowledge into you. Paul òun níṣẹ́. Paul knew God called him. Torí ẹ̀ ló yẹ sọ pé kò mẹ́ni tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀. That's why he was admonishing Timothy. Ẹ̀kọ́ pọ̀. You must know your teacher. Ṣùgbọ́n ètò kọ́ lọ́wọ́ mi ọlọ́tọ̀ ní tòun. There are many teachers and teachings but the one I've taught you. Nítorí pé. They are convincing. Nítorí pé. Because. timothy kejì náà orí kẹta ẹsẹ̀ keje àti ẹsẹ̀ kẹjọ sọ pé. second timothy three seven eight. nítorí àwọn ènìyàn yìí ń fi ìgbà gbogbo kẹ́kọ̀ọ́. always learning. but never able to acknowledge the ìyanu ni so. wọn kẹkọọ lamẹrika kẹkọọ níbi gbogbo lọ theology gbogbo ẹ náà ṣe. ilé ẹkọ àlùfáà they went for theology. grammar rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ. their speeches are impeccable. ìjọba ọ̀run kì í ṣe ọ̀rọ̀ grammar. <laughs> hallelujah going to heaven has got nothing to do with grammar the kingdom of God ministration is not grammar. gbogbo àwọn tó tẹ wà nínú bíbélì kò sẹ́ni tó sọ grammar. all of them in the bible that we have read about they are not grammarians. mẹ́wọ̀n òyìnbó ṣẹ̀ṣẹ̀ colonize wa ní tá à ń sọ grammar. wọ́n ṣe kó wa They colonize us. Èdè ní kálukú lé ní kálukú ń sọ. And they force their language down our throat. Before then, it was her mother's tongue. Always learning. But never able to acknowledge the truth. Yes the words of God they are eloquent. Ìmọ̀ kì í ṣe bí ó ṣe tọ́ àti bó ti yẹ. But not appropriate. Not the one that can teach or lead to heavens. Àtọ̀ ni ká sọ̀rọ̀ Ọlọ́run. wanting to preach the word It's another thing your ministration should anchor and leads to the glory of God, which is the heavens. ní ẹsẹ̀ kẹjọ. verse eight. jẹ́ gẹ́gẹ́ bí jánésì àti jámbérì ti kọjú ìjà sí mósè. àwọn àwọn ènìyàn kan wà tó ń pè ní jánésì àti jámbérì. janes and jambres. àwọn ni mose kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ fún ogójì ọdún lọ́dọ̀ farao. they were moses teacher under tutelage of pharaoh when he was a king for forty years. ìgbà tóun náà sọ ọ̀pá alẹ̀ tó dejò. when he drop a rod yeah, he turn to rod. òun níṣẹ́. telling them that God sent him. àwọn yẹn náà tún sọ ọ̀pá alẹ̀ ó tún dejò. and his teachers did same and he turned to. ó kàn jẹ́ pé ejò tí mose gbé tiwọn mì. Moses' snake happened to be bigger and swallows theirs. Eh, àwọn ni àwọn tí à ń gbọ́ pé wọ́n ń bá Mose fagagbága nígbà yẹn Moses ó sọ mi dẹ̀jẹ̀ àwọn náà sọ dẹ̀jẹ̀. turn water to blood. ó ṣọpọlọ àwọn náà ṣọpọlọ. he made fraud they make frogs too. ẹ eh, orúkọ wọn ni wọ́n ń pè ní Janesi àti Jambere. Janes and Jambres gẹ́gẹ́ bí Janes àti Jamberi ti kọjú ìjà sí Mose. as they were opposed to Moses. bẹ́ẹ̀ kọ àwọn wọ̀nyí kọjú ìjà sí òtítọ́. these men oppose the truth. àwọn ènìyàn tí inú wọn dí bàjẹ́. àwọn ènìyàn tí inú wọn dí bàjẹ́. men of depraved minds. àwọn ẹni ìtọ́ni ti. ìtanù. who as far as faith is concerned are rejected. àwọn ẹni ìtanù. They are rejected. When you talk of faith, and they, they were well the Bible. They are scholars of the Bible. But when you talk of faith and salvation, they are rejected. Brethren, be careful concerning them. We are at the end time. That's why they say prosperity ló pọ̀ jù. Or àlùyọ prosperity has become the teaching and order of the world. àwọn ọ̀rọ̀ their teachings will be squarely carnal carnal physical things. we have two types of earnings or money. we have money via owó and we have money traced to the doorstep of Satan. the money of God You can relate with Abraham. Bíbélì jẹ́rìí ẹ̀ déjọba ọ̀run. And the, the Bible confirm Abraham made heaven. Olówó sì ni. And he was rich when he was there. Ó ní ọ̀rọ̀. He, was rich and wealthy. Ọlọ́run tẹ fara ẹ̀ búra fún ni láti bùkún fún. Even God swore by himself to have blessed Abraham. Olówó kan náà tún ní ìgbà abraham wà níjọba àtúrọ́lọ́wọ́ kan. we saw another rich man when abraham had made it to heaven. ìyẹn wà lọ́rùn àpáàdì. he was in hell. tó ń bẹ abraham. pleading with abraham. gbogbo wọn ọlọ́wọ́ ni wọ́n wọn sọ pé ó lò sí. they were two rich people not poor ones. abraham ọlọ́wọ́ ọkùnrin yìí náà ọlọ́wọ́. abraham was rich the other man too was rich. so owó méjì ló wà. we have two types of money. owó tó máa déjọba ọ̀run wà. we have money that can take you to heaven. owó tó dẹ̀ máa wọ ọ̀run àpáǹdì. and we have another means of money that will lead to hell. ọlọ́gbọ́n ni yóò kíyèsí àwọn ní ìṣeun ìfọ́ ọlọ́run yóò sì máa yé. the wise will take cognizance and they will appreciate the loving kindness of God. We have money traced on the doorstep of Abraham God. olówó ni o. Abraham was a rich man. Ó dọ̀run. He made it to heaven. Olówó kan wà. Another rich man. Tó ń kégbe omi o. crying for sorrow, oh, help, and pain in the same Bible. They should allow Lazarus to dip his finger into water and let it touch his tongue. You can see the bridge or the valley between here and there. Lazarus cannot make it. I see have members of my family. ẹjọ sí wọn. please can you use the medium. tó a jọrọ so that they will not experience what i'm experiencing. olówó ní ilé ayé. he was very rich when he was here. ṣùgbọ́n but owó ẹ̀ ò dé ìjọba ọ̀run. he had money and he did not make heaven. owó ìjọba ọ̀run wà. We have money that can lead you to heaven. Owó ayé wá. And we have money limited to this earth alone. Jésù ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀. Give us, give us clarification on these two instances. àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́ àgùntàn aishaiya olúfayọ bí ògúnbọ̀mọyìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2019 ní ẹni ọdún kejìlélọ́gọ́rin gbogbo ayé wọn ni wọ́n fi gbọ́ ti olúwa àti ìtọ́jú ọmọ ènìyàn ní ọdún 1989 ẹ̀mí mímọ́ darí olùṣọ́ àgùntàn ògúnbọ̀mọyìn láti kó gbogbo ìjọ wọn lọ́kọ́ àgọ́ ńlá síbi pé àpọ́sólì Joseph Ayọ̀ Babalọ́lá lẹ́bàá ọ̀dọ̀ àìràn ní ìlú Ìkejì Arákejì ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n kọ́ àwọn ilé sí orí ilẹ̀ tí ó lé ní ekari mẹ́rìndínlógójì wọ́n sì jọ̀wọ́ rẹ̀ fún ìjọ àpọ́sólì ti Kristi lọ́fẹ̀ẹ́ gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University yabu báyìí. tí ẹ bá ń fẹ́ láti máa gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí WhatsApp ẹ sẹ́ndí yẹ̀ sí nọ́mbà yìí 0244